òbí nípa pé a gbọ́dọ̀ máa tọ́jú wọn dáadáa wọ́n ní ṣùgbọ́n àwọn àfáà wa àwọn ọlọ́nfọlọ́n mọ̀ wá àwọn náà jẹ́ ká wúlò tóbi bá bí wa kalẹ̀ tápò fi ojú ọ̀nà ọlọ́ntọ́ wa àní wúlò fáwọn òbí wa náà. ṣé àfáà náà ò lọ́la ni àti pé àwọn àfáà tòbí ṣé ń gbé òbí lórí àfáà ni àbí báwo ẹjọ́ bá clear rẹ̀. náà ìbéèrè tí wọ́n béèrè èsì lórí ẹ̀ ni wípé àwọn tí wọ́n bá jẹ́ olùtọ́nisọ́nà àwọn ẹni ọlá ni wọ́n àwọn náà sì là ń pè láwọn wa ṣùgbọ́n kì gbogbo àfáà o pọ̀ àwọn àfáà o. kọ́lọ̀n kó ṣàánú àwa náà tó pé kìí ṣàníyàn pé kó o lè mànà àníyàn pé òun fẹ́ lábẹ́ òun ló fi kọ́ ọ mára so kálukú náà ló sì mà bẹ́ẹ̀ àmọ́ àwọn ẹni rí náà pọ̀ nínú wọn dáadáa tí wọ́n láníyàn tó dáa kọ́lọ̀n kó bá ní san wọ́n lẹ́sàn-án lóore ó sì bá wọn tún àwọn tá à ń sọ yìí náà kó tún àwọn yòókù náà ṣe kó ṣí máa wá náà má lú àwọn ẹni lórí ilẹ̀ so àwọn tí wọ́n já wọn àfáà tí wọ́n já wọn àfa òdodo kò síyèméjì níbi pé ẹni ọ̀la ni wọ́n kódà níwájú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala torí pé nu tọ́lọ̀ nkọ́kọ́ fi jẹ́ kó máa kó yé wa ọlọ́run ní innama yakhsha allaha min ibadihi ulama'a ọlọ́run ní kò sí tàbí ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olùpáyà ọlọ́run ọba nínú àwọn ẹrúsìn rẹ̀ náà ni àwọn onímímọ́ tóńgbà tọ́lọ́run bá fi lè fọ́rọ́ àwọn èèyàn yìí mọ́ pé olùpáyọ̀ ọlọ́run ni wọ́n ṣe mọ̀ wípé ẹni ọlá ni wọ́n kódà gbà tọ́lọ́run tó ń lo àwọn nǹkan kan jẹ́rìí lórí pé ọ̀kan ṣoṣo lòun ọlọ́run tó ń lo àwọn onímímọ́ yìí náà ó tún kà wọ́n máa lo àwọn tó ń jẹ́rìí sí pé ọ̀kan ṣoṣo lòun ṣùgbọ́n alukur'ani tó jẹ́ àmà pàtàkì àwọn onímọ̀ yìí sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ àmà pàtàkì àwọn olùmọ̀ yìí òun náà ló jẹ́ àmà wípé lọ́dọ̀ ọmọ òbí rẹ̀ ó pàtàkì ju ẹni yẹn lọ. lápèjúwe nísìnyí kò sírú bóbi wá ṣe lè rí kò sírú ẹ̀sìn tó lè máa sìn kò sírú bó ṣe lè yẹ hànà tó tó pọ̀ bí ẹlòmíì yẹ hànà á wò á kódà mo regret pé yín lẹ bí mi kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ jáde kò sí bó bí ẹ ṣe lè yẹ hànà tó amúmara ni tí ó fi kú amúmara ni torí pé tó bá rẹ̀ sọ pé mo regret fún bí ẹ pé yín lẹ bí mi tó máa fi gbólóhùn tó sọ yẹn gbólóhùn tí ó dùn ni àbí ò ní dùn <clears throat> òbí wọn ni wọn kódà kó bí òun jẹ́ ṣe ìtọ́n tó máa bá fi lè sọ bẹ́ẹ̀ pé ah kódà ó dẹ̀ dùn mí para yín mo ti jáde yóò dùn òbí yẹn àbí ò ní dùn á rí i pé yóò dùn gbólóhùn tí ò wá tó yẹn ọlọ́la gbọ́dọ̀ sọ fún wọn. ó kì í wá sọ jáde lẹ́nu wá ní á ó kà ṣe báwọn lásán ọlọ́run ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé báwọn òbí wa bá ṣe wù kórí àrùn mára ni ṣùgbọ́n bá fẹ́ bá yàwọ́ wà yà kó lẹ́yìn ẹ̀ ọlọ́run sọ pé kó máa rún mọ́ táfẹ́ bá yàwọ́ wà yà kó lẹ́yìn ẹ̀ ni àmọ́ kò sí bó bí ẹ ṣe lè rí o gbọ́dọ̀ fi lẹ̀ kódà ọlọ́run ní tí wọ́n bá jẹ́ lẹ́bọ <clears throat> ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ náà gbogbo dáadáa téèyàn ń ṣe fún yàn láyé ẹ ṣe fún un pé ah, ṣèbí ìyá rẹ yìí olórí ẹlẹ́bọ ni o tún wá lọ kọ́ adúrú gbé bẹ́ẹ̀ ah, ọlọ́run ló ní wà fi láyé tẹ́ ẹjọ́ ń lò yìí gbogbo dáadáa ni ṣe so kò sírú ilé tó lè tó jẹ́ pásítọ̀ nu ṣọ́ọ̀ṣì ó wá kọ́lé ńlá fún pé ah kó tó wá lọ kọ́rù ilé ìfẹ́ nìyí wàá kọ́ fún ọlọ́run òbínú sí kò bí ọlọ́run nínú kò bí ọlọ́run nínú rárá nígbà tó o bá ti kọ́lé ìjọsìn yẹn fún pé kó máa gbé bẹ́ẹ̀ ni kò bọ́ kò sírú mọ́tò tó lè ra fún kò sírú kẹ́ tó lè kẹ́ ẹ kò sírú èèyàn tó lè wò ó jẹ́ kò bí ọlọ́run ọba dídá wa nínú kódà ọlọ́run nífẹ̀ẹ́ sí ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bá bá gbọ́n tá bá yà á yà kó lẹ́yìn ẹni tí o bá ti dáa nígbà tó bá dáa làájọṣe kí ni làájọ wà pọ̀ á rí i pé ń bẹ̀rẹ̀ ti yẹ jẹ́ àkọ́kọ́ mọ̀ ná pé ìwọ òbí láti fi bá a lò ti kọ́kọ́ du ti àáfàá lọ́nbẹ̀ yẹn. bákan náà nígbà tí ẹnìkan lọ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó wá béèrè wà nàbí wípé tó ń bá ní nǹkan tó ń fẹ́ fi ṣe dáadáa tani kò ń fi ṣe dáadáa sí ànábì ní ìyá rẹ̀ ó béèrè lẹ́ẹ̀kejì ànábì tó ní ìyá rẹ̀ ó béèrè lẹ́ẹ̀kẹta anabi tó ní ìyá rẹ̀ tó bá tó wá kú lẹ́lẹ́kẹrin kọ́ anabi ní nígbà náà bàbá rẹ̀ kò dárúkọ àfà ó ni tó bá tó wá kú nǹkan tọ̀ ànábì wá túlẹ̀ pé àtàwọn tó bá tún súnmọ́ súnmọ́ àdínáàkà lẹ́yìn náà ó kú àwọn tó bá ṣe kíni tó bá súnmọ́ so ṣé ìyá ni àfa wa ni àbí bàbá wa àbí nínú àwọn tó súnmọ́ wa ipò wo la fẹ́ tó wọ́n sí bẹ́ẹ̀ so torí ẹ̀ àgbólóhùn pé abẹ́ ẹ fẹ́ sọ pé ìyá lọ́lá ju àfa lọ́sẹ̀ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ rárá èmi ò sọ bẹ́ẹ̀ alukur'ani ló fi yẹn rinlẹ̀ àti anabuwa muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ ẹni tó bá jọ́ mẹ́ni yẹn àfa náà lọ́dọ̀ ọmọ tiẹ̀ tẹ́mi bá sọ pé bàbá rẹ̀ ń ṣe mi ò lè bá ṣe ìṣesí rò tẹ́mi lọ́rùn ìwọ ọmọ ò gbọ́dọ̀ fi bàbá ẹ lẹ̀ ìwọ tó jọmọ yẹn kò sírú àǹfààní tó lè jẹ lọ́dọ̀ mi nìyẹn kò sírú ẹ̀kọ́ tó lè kọ́ pé ah bàbá rẹ̀ ń tẹ̀yẹ̀pẹ̀ ń tẹ kinní kan kò sírú tí lè sọ tí n bá kọ̀ ń tẹ́ mọ jù bẹ́ẹ̀ lọ wàá sì máa pé ẹ̀tọ́ kan fún un tó lè pé ibẹ̀ yẹn ní òòrọ̀ gbọ́dá sí so alukur'an islam ló fi yẹn rinlẹ̀ fáwọn tó bá jóbi lọ́dọ̀ àwọn ọmọ wọn so ilé ìjẹ́bù ti jẹ́ wallahu a'lam. now question tí ó wà mí wọ́n dà pé o ní ìbéèrè yẹn ṣe <clears throat> ustaz gbọ́ ó náà ní anabi ibrahim ṣàdúrà fún bàbá rẹ̀ ìtọ́sọ̀kọ yẹn wọ́n ní anabi nuhu ó ṣàdúrà fún àwọn òbí rẹ̀ sáwọn òbí bá jẹ́ kéferì àìlè ṣàdúrà fún wọn torí àsìkò. ìkejì oníbèrè ní òun ń ta ọjà kan òun wá gbọ́ pọ́jà yẹn ti léwó ní market ṣé òun náà lè fi owó kún tòun náà tó lè ti ra tòun síwájú ẹ bá kó pọ̀ nínú ẹ̀sìn ǹjẹ́ ọmọ lè kọ bàbá rẹ̀ bàbá mi tẹ̀ fẹ́ yín mọ́ ṣé bàbá náà lè kọ ọmọ rẹ̀ àbí ìyá pé mo kọ ẹ lọ́mọ ǹjẹ́ yìí gbà. ẹni tó ti rajà sí gbá tó wá gbọ́ pọ́jà tí wọ́n pàtàkì jùlọ àsìkò tá à ń lò yìí àsìkò tá a wà nìyẹn tí bá rọjà kan nísìnyí ní five naira sígbà rẹ̀ kó tó dìrọ̀ lé ó lè gbọ́ pọ́jà yẹn ti di ten naira níbi tó nǹkan gan ó ti ra bá a ṣe ń lò lásìkò yìí nìyẹn ìyà tí ń sì ń jẹ wá ní ìyà àìnígbàgbọ́ gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ pé tá a bá ti lè gbàgbọ́ òun ó ṣí àlùbáríkà sánmà àti tilẹ̀ òun ó ṣí méjèèjì fún wa láti sọ fún wa pé ẹjẹ́ á dán gbàgbọ́ wò gbogbo nǹkan láti dánwò tí ó gbé wá ẹjẹ́ á dán ìgbàgbọ́ wò sòtórí ẹ̀ eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ ẹni tó ti wá rajà tiẹ̀ tó wá gbọ́ pé ó ti léwó tó ipá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́jà ń sìn gan kó tó tún ta fún yóò mọ ẹjẹ́ ń pè wò náà kí n tún wọ́n ń tà àsìkò tá a wà ní nàìjíríà nìyẹn kọ́ ló ń bá wa dẹ́ torí pé tó bá le jù báyìí lọ nǹkan ó ṣẹlẹ̀ o kọ́ ló má jà burú ó ṣẹlẹ̀ kọ́ ló má jà burú ó ṣẹlẹ̀ o torí pé owó oṣù fẹ́ tó lówó oṣù náà máa ń sìn àfààní ọlọ́run kọ́ ló ń kó ṣàánú wa so torí ẹ̀ ìwọ ti wá ní gbá wá gbọ́ kó wọn ìwọ náà wá tà wọn kì í ṣe haram nínú ṣẹlẹ̀ Islam ṣùgbọ́n èyí tó jẹ́ haram ni wípé ọjà táwọn èèyàn bá ní bùkátà sí kò sì sí ń ta ìwọ lónìí kó wá tún lọ lé má lé dìgbà tí aró tún fi ni wọ́n sí ọjà yẹn ju bó ṣe ni wọ́n lásìkò tí wọ́n nídìí ẹ̀yẹn lọ pé ẹ̀hán gbà bá ni wọ́n dáadáa tí n bá wá gbé jáde ńgbà náà àwa di hot hot hot hot cake wọ́n máa ra ní wàrà sísà gbogbo etí bá pè ní wọ́n máa kó lẹ́ ńgbà náà Islam takò yẹn kódà tá a bá níjọba sẹ̀ríà tó bá dáa tó bá fi lè mà pé onírú ẹ̀ wọ́n á já stọ̀ rẹ̀ wọ́n sì kó sí ìta wọ́n sì ta níye tó bá wù wọ́n wọ́n kò lé ọ ní ọwọ́ so torí ẹ̀ àìṣerú yẹn ṣùgbọ́n tí rangba òun ta náà ni o tún wá gbọ́ fún wọn ìwọ náà wá fi owó kún eléyìí ò jẹ́ haram ṣùgbọ́n gbogbo ń tá a bá ṣá ń tà náà anabiwa muhammad kọ́ ẹni tí ó rajà lẹ́kọ̀ọ́ ó sì kọ́ wa tá fi ta náà ní ẹ̀kọ́ sallallahu alayhi wa sallam ọlọ́run kó kẹ́ni tó ṣe wípé ńgbà tí ó bá tajà yóò fojú àánú sí i ìgbà tó náwó bá tí ó bá sì rajà lọ́wọ́ yẹn náà yóò ra tàánú tàánú oníkọ́lọ́ ń kẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ so eléyìí jẹ́ bó ti jẹ́ èyí tí wọ́n wá béèrè wípé sọ́mọ hmm? lè kọ́ bàbá rẹ̀ àbí bàbá lè kọ́ ọmọ ọmọ tá a máa ń kọ́ nínú sẹ̀ríà òun lọmọ tó bá jẹ́ pé gbà tí ìyàwó wa lóyún rẹ̀ la bá dá òtún ẹ̀ pé ah, ọmọ yìí mi gbà pé èmi ló ń bí fún gbọ́mọ ti dàgbà ó wá ṣe nǹkan kan bóyá ó ṣe ọ́ bóyá ó ṣe kinní kan bóyá ó ṣe kinní kan ìbá ni mo sì kọ́ ní ọmọ. wọn kọ ní ọmọ bá wọn o tó bá kọ ọlọ́mọ ma àwọn padà gbé dájọ́gùn lé wípé tọ̀ nígbà tó bá ti kọ ọlọ́mọ nígbà tó wọn ò sì kọ ẹ ní bàbá tí wọ́n bá ti kú òun ó jẹ ogun rẹ àmọ́ tó ń bá ti kú olùsè nìyẹn ìwọ jẹ ní so ló ṣòfò náà méjèèjì ń so kò sí ní lè máa ṣe pé ni ọmọ anábì títí tọmọ rẹ fi padà parun náà èsì ń kílèmù pọmọ náà ni ọmọ òun náà ni tó kò sínú tọmọ wa lè wò ó rí kò sí tó lè wò ó yà á kò mára á sì máa bẹ̀ lọ́n fún un á sì máa wọ́ náà àti tún un ṣe náà ni so eléyìí jẹ́ nà tí. ok nígbà náà wá tún béèrè pé tó bá jẹ́ pé n tó padà wá yà wọ́n bóyá ẹ̀sìn wọn yàtọ̀ bàbá jẹ́ mùsùlùmí sìn ọmọdé lẹ́sìn mi so níbẹ̀ yẹn ìsìláàmù pín wọn ọmọ náà ni fún un ṣùgbọ́n islam pín wọn lábala wípé ogún jíjẹ irú ọmọ yẹn ò lè jogún bàbá òun mọ́ bàbá òun náà ò lè jẹ ogún rẹ̀ lábala yẹn islam ti òpin wọn so ọmọ náà ni ṣùgbọ́n abala abẹ́hùn wọn ò ní jọ ṣe pọ̀ so eléyìí abẹ́lẹ́ nǹkan ló máa ṣàdánwò orú ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wọn wallahu a'lam. The commercial agreement ṣé haram ni Abiriba. No. Commission àti agreement ṣé haram ni àbí rìbá. Commission. ó dàbí pé àwọn abániwálé ló máa ń gbà pé tẹ bá ti gbalé tó bá jẹ́ pé one million ni ten percent àbí kinní kan tó bá sì jẹ́ pé two hundred thousand náà ni ten percent ọ̀sán àti ní máa ṣe máa ń ṣe é ìyẹn simsaaro ni wọ́n ń pe àwọn agenti báwọn so owó wọn kì í ṣe haram nígbà tí wọ́n bá ti ti èrú kan bọ̀ ní inú pé à ń bá yín wálé ìgbọ́n tá a bá ti bá yín rí ilé tó tẹ́ yín lọ́rùn so báyìí la ṣe ń gba owó so tá a bá ti sọ bá ti ń gbowó èyí òun kì í ṣe haram wallahu ta'ala alam ṣùgbọ́n èyí tí onílé ó gbà lọ́wọ́ wa ń gbà tó bá ti gbowó ilé tán ó ti gbowó ilé rẹ̀ pé yóò wá gba agreement agreement yẹn tó bá jẹ́ pé má balẹ̀ mi jẹ́ má fọ́ gíláàsì má ṣe kinní kan so tó bá ti lè fọ́ gíláàsì àbó bá ti lè ṣe nǹkan kan tó bá ti lọ ba páànù jẹ́ láìsí pé páànù ló gbó owó ẹ̀ là á fi di tá a fi ṣe so tó bá jẹ́ pé lórí ìyẹn ni èyí ò bú tinú wa bá ti dùn sí i ṣùgbọ́n ọjọ́ tẹ́ni ń bá ti tí ò bá ti ba nǹkan jẹ́ ńlé tó bá ti ń lọ yóò gbowó rẹ̀ padà. àbí n tó bá kù nínú chéńjì ẹ̀ <clears throat> kakò lè lọ́wọ́ pétọ̀ nígbà tó fọ́ lúfàsì tí mo rà níjọ́sí iye báyìí ni àyọkù ń bẹ̀ ìjọ tó lóun de kíní eréà kan tó lọ tó ní páànù kan ta chéńjì ẹ̀ iye báyìí ni àyọ àmọ́ páànù ọ̀kankan lè mi gbó ó wá sọ fún yín pé kẹ́ ẹ change ẹ̀ ẹ wá ní à owó rẹ̀ a ti fi di ara ntẹ̀ ń gbowó lórí rẹ̀ òun ló gbó yẹn ẹni tó gbé mọ́tò sọ́nà tẹ́ fi ń kérò tí mọ́tò bá ní di body work kò ní pe àwọn pásíńjà pé ká máa wá bóun tó mọ́tò ń ṣe. so àwọn abala yìí ká ṣàkíyèsí torí pé tá a bá jẹ̀jẹ̀ bàjẹ́ láyé ọlọ́run ó gbà fẹ́lẹ́ tọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmá so tá a bá gbà á láìsí lára owó ilé wa eléyìí haram ni ṣùgbọ́n tá a bá gbà wípé tó bá ba nǹkan jẹ́ tó bá ti ba nǹkan jẹ́ wàá gba nǹkan ẹníjọ́ tó bá ń lọ eléyìí kì í ṣe haram wallahu ta'ala alam. ní táwọn kéèké wá kú nsìn àwọn fún àwọn ṣàdúà ọlọ́run bá fi sílé kéwu ànábì ibrahim ṣé ànábì ibrahim nílé kéwu lọ́rùn ni àbí ẹlẹ́kejì wọ́n ní àwọn ọmọ yẹn á ṣìpẹ̀ fún àwọn òbí wọn tó bá dọ̀rùn ẹ bá ṣàlàyé lè ọlọ́run kó bá wa fi ọmọ sílé ké o anabi ibrahim hadisi tí ó mú wá tí ò jẹ́ nbí taratara sọ̀rọ̀ náà mò ń béèrè lọ́wọ́ àwọn afáǹsì mẹ́ẹ̀má tí hadisi pé ilé ké ibrahim má bó ṣe lálàáfíà sí ṣùgbọ́n hadisi kan bẹ ní orí rẹ̀ àmọ́ mi lè sọ bó ṣe wà authentic sí torí pé nínú tíra tó wà nínú tíra táwọn afá máa ń wò kan tó bọ̀ mi wá mi tí ka kọ́mẹ́ǹtì lórí ẹ̀ kódà bá ti sọ yìí ló ẹsẹ̀ wá sí mi lórí pé hadisi kan bẹ́bẹ́ so ìyẹn jẹ́ abala kan ṣùgbọ́n ti ìṣìpẹ̀ hadisi yẹn wà pé àwọn ọmọ tó bá já àwọn ọmọ tí wọ́n jẹ́ mọ́mìnì so àwọn òbí wọn àwọn ọmọ yẹn ó ṣìpẹ̀ ṣùgbọ́n kì í ṣòbí tí ó padà di kẹfìrí kì í ṣòbí bẹ́ẹ̀ kò sí ṣìpẹ̀ fún kẹfìrí ṣùgbọ́n òbí tó bá jẹ́ pé bóyá ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó níwájú ọlọ́run bóyá ó dá àwọn ẹ̀ṣẹ̀ kan tó lè mú tọ́ná so irú àwọn ọmọ àwọn wọn ń bẹ nínú àwọn ẹni tó ṣe pé ọlọ́run lè gba ìṣìpẹ̀ wọn lórí àwọn òbí wọn so gẹ́gẹ́ bí àwọn àdéhùn ṣàfà àti ó fẹsẹ̀ múlẹ̀ àdéhùn ìṣìpẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ so eléyìí jẹ́ bí ó ṣe jẹ́ wallahu ta'ala then lórí ti anabi ibrahim ó dà pé bóyá òun ni àfáwà fẹ́ comment mi lè sọ so tí ẹnìkan mú wá pé a ní ibrahim ṣàdúrà fún bàbá rẹ̀ ìyẹn kọ́ la nóhù ni wọ́n ti correct àárín o but tí ibrahim bóyá lómi lè fẹ́ ṣí i lò ó ṣàdéhùn fún bàbá rẹ̀ pé òun ó bẹ lọ́hùn fún un ni ṣùgbọ́n gbà tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó padà fi yé anabi ibrahim wípé lára àwọn ọmọ ẹ̀nà ni ànábì ibrahim padà bọ́pá bọ́sẹ̀ kúrò nínú àlámàrí rẹ̀ so àdúrà yẹn kò ṣe é má ó ṣàdéhùn ṣùgbọ́n kò ṣàdúrà yẹn má ń gbà tọ́lọ́run padà fi yé wallahu ta'ala alam. ayọ̀ ìlànà tó sọ̀rọ̀ kọ́sùn mi. ẹ bá àtàwọn tí ẹ sẹ̀ wọ́n náà rọ.